single mother lálẹ́ eléyìí tí ń ṣe ìyá ń dágbé mo ní agbègbè kágbègbè tó bá wù kí wọ́n lè wà inú ìlú tí wọ́n bá lè wà níní àdúgbò tí wọ́n bá lè máa gbé mo ní ẹ jẹ́ ká fira wa sí ipò ọ̀wọ̀ àwa tá a pera wa ní ìyá ń dágbé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé láyé òde òní wọ́n fi ojú rere wo ìyá ń dágbé mọ́ tí ń ṣe single mother tá a bá ṣe nǹkan kékeré báyìí wọ́n á ní single mother ni ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọkùngbákùngbé ni wọ́n máa ń sọ sí single mother ní gbogbo ògbà nítorí pé wọn ò sí lábẹ́ ọkùnrin ni òun ṣe ń sọ wípé àwọn tá a pera wa níyà ń dágbé ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ ká fira wa sí ipò ọ̀wọ̀ ká fira wa sí ipò àpọ́nlé àti ipò òyì ẹ má jẹ́ kí wọ́n máa rán àwọn ọmọ wa bá wa nílé nǹkan tó ṣe ní ká fira wa sípò ọ̀wọ̀ ju wípé nítorí àwọn ọmọ wa lọ èyí jẹ́ ká máa yọ fòkìfòkì káàkiri kọ́rí wa ń bí kọ́rí wa lọ́hùn-ún ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn single mother tí nǹkan bá ti ṣẹ̀ níbì kan pẹ́rẹ́ báyìí wọ́n ní kò lọ́kọ́ ń lé ni ṣèlè ẹni bó ṣe ń ṣe káàkiri àwọn náà máa ń ṣìwà báyìí tó bá yẹ pé níbi iṣẹ́ bá ní single mother iná máa dojú kọ ìbáàjẹ́ láàrin ilé ìjọsìn láàrin àdúgbò wọn kì í fojú rere wò wọ́n tọ́rọ̀ bá ti wá rí báyìí single mother ẹ jẹ́ káwa náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká símẹ̀dọ̀ ẹ jẹ́ ká máa tẹ ilẹ̀ ẹ jẹ́ ká máa tẹ díẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká máa tẹ jẹ́jẹ́ báyìí ká máa tẹ bàṣùbàṣù nítorí àwọn ọmọ wa ni o torí pé ojú iwájú àwọn ọmọ wa ṣe pàtàkì gbogbo tá a bá ṣe wọ́n máa rán àwọn ọmọ àwọn ọmọ wọn máa rán wa padà wọ́n máa rán wọn padà wálé wá bá wa ni ẹ̀bẹ́ rí ìyá wọn tá a bá fẹ́ kọ́ máa sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọkùnkpákùnkùn sáwọn ọmọ yìí kọ́ máa rán wa bá wa nílé ìtàn táwọn agun ò sọ fún àwọn ọmọdé rí wọn bá wa pa fún àwọn ọmọdé yìí mo ṣe ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sí mẹ̀dọ̀ ká jókòó jẹ́ ilé onílé má yọjú síbẹ̀ orí ọkọ ọlọ́kọ ẹ má yọjú síbẹ̀ ẹ má kọ́kọ́ ọlọ́kọ jù ẹ jẹ́ à ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ ká jókòó sáàyè wa ẹ má jẹ́ ká máa wọbí wọbí káàkiri tá a bá ti fẹ́ kí wọ́n máa fi ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ tó ṣe tá a bá single mother ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká jókòó sáàyè wa kọ́ bàbá máa rán àwọn ọmọ wa kọ́ bàbá máa rán wa bá wa nílé.